للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم الحمد لله الذي قسم الخيرات البركات والأرزاق قسم الأرزاق لعباده بعدله ورحمته والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه والتابعين له بالإحسان إلى يوم الدين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó pín àwọn orí rẹ̀ láàrin àwọn ẹrú rẹ̀ ọba yìí náà lọ́ba tí ó bu arúgbìkì fún ẹnìkọ̀ọ̀kan wa bọ́lá ọba aláàtẹ́kùn yìí déédé ló ṣe gbogbo tọ́lọ̀ bá pín ọlọ́wọ́ ṣàbò síbẹ̀ ọba tó pín tèmi ọba tó pín tiẹ̀ ọba tó pín tàwọn tí wọ́n sí ń bí náà adúgbẹ́lọ́dọ̀ ọlọ́wọ́ ọba náà àtiwọ́n tó dé tóbi àtẹ̀wọ́ tó nílù mi lọ àtẹ̀wọ́ tí ò ní tó mi àtẹ̀mí náà tó mi náà ní báwọn kan gbogbo apáta ipò tá a wọ yẹn ipò ọ̀pọ̀ yẹn ẹnìkan ò gbọdọ̀ dákẹ́ láì ní dúpẹ́ pọ̀ ọ́ ọlọ́run bá dúpẹ́ o ọlọ́run àdúpẹ́ o gbogbo tó ṣe fún wa nínú àwọn èyí tá a mà èyí tá a mà ọlọ́pàá ń gbà lọ́wọ́ wa o ìta ṣe láti padà sẹ́yìn tó fi gbàdẹ̀lá rẹ lára wa ọlọ́mọdé adáwọlé ìfẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àánú ọlọ́run kó bọ̀ òṣìṣẹ́ ọlọ́run adẹ́bùwà Muhammad kọ́ bá gbogbo àwọn arábẹ́ rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa nínú ọ̀rọ̀ tó yẹ máa ń tó kó gbọ́ onídọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ pàhán ẹ̀rí ojú ọ̀nà tọ́tọ́ tó yẹ máa ń tọ̀ tó yẹ òkè ní sínà òun náà ní sọ́nà adẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam gbogbo tó bá ti kéré sí tá a bá ti wá sí nínú àwọn kọ̀ọ̀lá àtàgé káwọn wulẹ̀ dára wọn láàmú kìí sẹ̀ nínú àjọ ìjọ sílẹ̀ àwọn bàbá wa ti ṣe ti pẹ́ àwọn àbá wa ti pẹ́ lẹ́nu ẹ̀ kọ́dà àwọn ni wọ́n mùsùlùmí wá lù wá gbogbo yẹn kọ́ lọ́rọ̀ ṣe tí wọ́n ní àmọ́ sí yẹn tó wà ní kọ̀ọ̀lá ẹjọ́ bá ti sílẹ̀ kìí sẹ̀ sí náà ẹ̀yọ́ bá yá mi nínú ẹ̀sìn wa sunna nabi wa muhammad sallallahu alaihi wa sallam òun náà ni ojú ọ̀nà tọ́tọ́ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́sà fẹsẹ̀ wa múlẹ̀ lérí ẹ̀ àtàwọn àtàwọn ọmọ wa àti àwọn àrọ́mọdọ́ máa wa. ẹ̀yọ́ màá yá mi ètò wọn ní kágbéyẹ̀wò ní ìrọ̀lẹ́ yìí òun náà ni àlàkọ̀dá adu wọ́n fọwọ́ ìdúrà fi hayati mùsùlùmí ìyá yọ ọkàn tí wọ́n pè ní contentment alùpàdà ìyáyọ ọkàn ìyàwó nígbà bímọ àbọ̀ ọ̀gbọ̀lọ̀ òun náà ní kéèyàn yọnu sí ìdọ́lọ̀ fún yà ìdọ́lọ̀ wà láàbò fún mi ká yọnu sí wàkàtàbà wàkọ̀sàmà ìdọ́lọ̀ ń pèlè lọ́wọ́ nínú àwọn orí kí ni wọ́n máa dò sí ìtọ́lọ̀ kọ́lẹ̀ fún wa ní kádàrá nínú àwọn ọlá nínú àwọn oore nínú àwọn àlùbáríkà káyọ̀nù sí bọ́lọ̀ ti sọ yé bọ́lọ̀ ti kọ́ bọ́lọ̀ ti pín wọ́láwó káàná ṣe àníyẹsẹ̀rọ̀ ìbáàjẹ́ pé tíntín ni nínú ẹlòmí ọmọ ya ẹlòmí lè fòyàn ní ten billion láàárọ̀ ẹ̀nà ọba tí lè mọ̀ èlò lọ́wọ́ wà látàntẹ̀ bó ṣe lówó tó títí tẹ̀lé nínú tẹlẹ̀bí ẹ̀yọ́ máa yá ni ìwọ́n tó ń gbé gbogbo tó wà nínú àpòrẹ́ ojú five thousand lọ ẹlẹ́bí jí láàárọ̀ yìí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run pẹ̀lú fífi ọlọ́run ẹ kò sí twenty naira lápò rẹ̀ ẹni tí olówó lápò náà yọ ọmọ ọdún pẹ́ ẹgbẹ́ mi fẹ́ wọ́n ní kí ẹ̀dá ò kú ìṣe òṣèlú iṣẹ́ ọ̀tá olóòtú máa dúpẹ́ ọ̀rọ̀ tá a fẹ́ sọ nílò lẹ́yìn ọ̀rọ̀ káyáyá ọkàn ìtumọ̀ ni pé ká máa dunnú lérí gbogbo ìdọ́lọ́pọ̀ aláàbọ̀ fún wa. àlùkọ́dá atu iye ayẹyẹ tẹ́sí alimadu bí máa yẹ mùsùlùkù. òun náà ní kọjá pé ìdí ọmọ ènìyàn bá ní kápá lérí ẹ̀ nínú àwọn nǹkan ayé tọ́lọ̀ mọ́ fún yàn kọ́ wá gbatí tó pẹ̀lú ẹ̀ wà láyé tí máa fi máa láyé pẹ̀lú kọ́ má máa wá máa ranjú má máa najú tó èyí tí ò tí ní má máa najú tó èyí tí kò sí lọ́wọ́ tiẹ̀ má máa najú tó ìkẹ́tọ́lọ́mù fẹ́ lómi tí ó mú fún ọ bọ́lọ̀ ti fi kọ̀ọ̀kan ó pin fẹ́ lómi kọ́kọ́ torí kò bá sórí rẹ̀ ọlọ́run pé fẹ́ lómi kọ́ pọ̀ kó lè bá torí ibú tó fẹ́ ṣe pípọ̀ náà ní òdìjọ́ wa mọ́sálásí mọ́ pípọ̀ tọ́pọ̀ yẹn ní òdìjọ́ orí lóru mọ́ nígbà ọ̀pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ ó náà tó fi rí bàbá dàbí àrẹ̀ sí kí àkọọ́lẹ̀ orí ibú ta kọ́ mọ́ kó lè bá ṣe kí ni kó lè bá ṣe kí ni ọlọ́run ti pè fẹ́ lómi yọ pọ̀ bó ṣe pọ̀ tó náà ní ọmọ àtìbádà tí ó pọ̀ yọ ọmọ dìde yóò máa gbàwé monday thursday thirty forty fifty gbogbo sẹ́ni yóò máa ṣe lọ́sàn-án lóru yóò wá wà àlùjánnà yóò kó ní àlùjánnà sílé ayé yóò wá bọ́ sínú àlùjánnà tọ̀dọ̀ ọ̀rọ̀ bọ́ọ̀lù ọ̀sẹ̀ pé ní. ẹlòmíì torí kó lè máa sin lọ lọ́lọ́ fi ta díẹ̀ ní lọ́wọ́ ọmọ ya ọlọ́mọ pé tó bá pọ̀ lọ́wọ́ rẹ̀ ju bá lọ kò ní wá mọ́ṣáláṣí mọ́ o ò ní ráyè sílọ́ mọ́ tó fi wà lọ́lẹ́ ìwọ náà ọlọ́run kí lè rú ọlọ́run lérí rẹ ọ̀mọ́ kó sábà dúpẹ́ kó sì yọ ọdún torí lọ́lọ́ pín fún ọ̀hún déédéé ló sì tọ́lọ́mọ̀ ọlọ́mọ ẹlẹ́mí àdá àmọ́ kíkì ó tó dé ìkẹ́kẹ́ bá dé tán kọ̀ wá nígbà mọ́ wọ́n wá dágbájá màtí yàyàkuyà wọ́n màtí dàdàdà ṣé tọ́ fẹ́ dànù tó ní bọ́lá wọn wà kó pé ìtọ́wà láwọn ètò kó kù sí wa àwọn tó kù kú sórí ni ń wọ́n ní àlùkọ́dá àtú ẹ̀rí ìyáyọ kan consistent sísọ tó mi ṣe fáwọn àti mọ̀mìnì wọ́n ní mọ̀mìnà nínú àwọn ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo ní ẹnìkan ò ní ní consistent àbúkù ti gbọ́ lọ́gbọ́ lọ́kùnrin àti lóbìnrin gbogbo tọ́lọ́wọ́ bá ti bò fún yóò jọ lójú yóò kún lójú yóò máa wá máa dunnú inú rọ́bà dùn ní gbogbo ìgbà àwọn èèyàn tí wọ́n ní jù lọ lọ́jọ́ tí wọ́n sì máa bàjẹ́ ẹmùdí ọwọ́ àti ìyọ́ máa rú yọ́ máa jẹ bílíọ̀nù ti fẹ́ lọ́wọ́ ẹ̀ àmọ́ kò ní kíni jaba alakọ̀dá kò ní consentment asọ́kẹ́ èdè tí wọ́n fún ní forty five thousand lóṣù lójoojúmọ́ náà mọ̀ kò ní mọ̀ ta kánkán kò sí kankan tó jọ́ mọ̀ ta kánkán yẹ forty five thousand fẹ́ gbà ní ìgbà yóò sùn ní yóò sùn ara ló balẹ̀ yóò jí lóru lórí ọlọ́mọdúnpẹ́ forty five thousand bọ̀ oní twenty five ó kù jọ márùn lẹ́yìn jọ márùn forty nine thousand ọ̀sẹ̀ ìbílọ̀ bàbá bílọ̀díà òun ti ní stroke tọ̀rọ̀ fẹ́ di mẹ́tì bílọ̀díà torí ẹ̀ lọ́sọ̀ wá ní stroke ẹni tí ọlọ́run bá dá àtọ́bá ti fún níyàyọ̀ kan ọlọ́run ti dá lọ́lá ẹ wà lẹ́yìn kan kọjá pé yóò níyàyọ̀ kan àbí kọjá pé ó sọ̀rọ̀ kọ́kọ́ fún ọlọ́run bá ọgbà pé ìtọ́lọ̀ fún fún èyí tó fi tìwọn náà nù ọba ní ìdìsí yọ máa béèrè bọ́lá ọba fún yóò dúpẹ́ bọ́lá ọba fún inú rọ́bà dùn àti ọlọ́mọ títí òfin fún un. níjọ́ wọn wọ́n dàbẹ́ dépò yẹn lọ́ba ti dépò yẹn ó ti wà nínú àwọn olùgbàgbọ́ òdodo. ìwà kólíkù mi ní akọlá ti kìsìlá nínú ìwà ìwà mùsùlùmí òun náà ní contentment ká ní yàyà ọkà. àgbéyàn ah, bá ní yàyà ọkà òfò ní o bọ́ bá fi gbogbo lẹ́yìn tó fi kọ́lé tó fi gbogbo lẹ́yìn tó fi di owó sí tí wọ́n ní tí wọ́n ní wà lọ ní gbogbo pọ́pátì ayé yìí tó bá ti ní kọ̀ǹsẹ́tímẹ́ǹtì ọmọ àrùn ọmọ ẹgbẹ́ inú rẹ̀ ọmọ bàjẹ́ ọ̀padà gbogbo àwọn abẹ́rẹ́ ìdílé ló fi gbogbo wọn ló ní àwọn òun kọ́lé ní yàbá òun ò tí ì sílé kọ́sà bùjá ẹ bá tún pé dábùjá ìlọ́kàn ọba tó kó lọ́dọ̀ wọn ní oúnjẹ ìlọ́kàn ìbàdàn kan bára dáadáa ẹ̀ káàkiri àsìkò gbọ́ba tó kíni àsìkò gbọ́ba tó màláìkà gbọ́ba tó alẹ́ dìgbà tó lóbi yá wọn ní kẹ́ máa bọ̀ èdè náà ti kò ní dọ̀là òfò òde jàmbá ìrún tó yẹ fọ́múlà ọ̀run kìyàmù lélẹ̀ àwẹ̀ àsìkáàr àtàkọ̀ àn kámọ̀ dáadáa kámọ̀ sí bàdà ayẹyẹ ó ti méjì ó tó fọ ayélujára ó tó tó fọ kìkì jama àlàáfíà ti lọ torí bẹ́ẹ̀ kó múdá ní kò ráyè múdá ní látara ayé tó tó túbọ̀ ojú kòkòrò ọ̀dà o obìnrin tó bá ní ojú kòkòrò ayé kò lè gbélé ọmọ yọ ọmọ nàgà ni yọ ọmọ nàgà ni ọmọ wò kán ìjọba ti lọ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ inú rẹ̀ ọ̀fà jẹ́ àwọn ọ̀rẹ́ tó bá ní jù lọ ní ọmọ wò kò níwọ̀ torí pé àrùn bẹ̀lá rẹ̀ eh, dáàbò tọ́ba àrùn ojúkòkòrò àìní tẹ́lọ́rùn bẹ́ẹ̀ bá ní tẹ́lọ́rùn bọ́bá jẹ́ ọmọ ọmọ yẹn ẹ padà jà bọ́bá jẹ́ ọkọ tí ò ní tẹ́lọ́rùn ní kọ̀kọ́dà nílẹ̀ nìkan kan lé mọ́ torí pé tọ́lọ̀ pé mo kò ṣe kíni kò tẹ́lọ́rùn ìyá yọ kàn lérí gbogbo orin tọ́lọ̀ máa ń ṣe fún yàn ọkọ̀ tàbí ó ẹlòmíràn níyàwó bẹ́ẹ̀ yóò fi máa ṣe sìn náà ìyàwó mẹ́rin wà ní èyí tó ń ṣe sìnà kí ló bá wa kò ní consentment. wọ́n gbé kó ní iṣẹ́ kan wọ́n tó fi sínú sẹ́ni owó tí rí nísìnyí ó ju rí lẹ́lẹ̀ lọ síbẹ̀síbẹ̀ lè mọ kọ̀m̀pléèdì fọ́gà pé ẹ̀yin tẹ̀ wá fi ṣe ìdájọ́ yẹn dákun ṣé fásitì ẹ̀fẹ́ fẹ́ tàfẹ́lẹ́ kó máa fún wa lóṣooṣù yọ padà sísẹ́lẹ̀ wọ́n padà bàjẹ́ yọ padà jòkó nulẹ̀ ìyá yọkàn yìí wọ́n ní oore ni o táwọn béèrè fún lọ́dọ̀ ọlọ́run tí wọ́n lọ́mọ́sẹ̀ fún mi ní ìyáyọ̀ ọkàn fún mi ní consentment. kọ́sọ̀bọ̀ ọlọ́run ọ̀gá ìlà ti wọ̀n àti àfọ́ wọ́n ní gbogbo nǹkan tí kálukú wá jì mú yẹn nínú kí ọlọ́run wọ́n ní kábà yẹ̀ṣà ọlọ́run bá ló pin bó ṣe fẹ́ o bó ṣe fẹ́ bó ṣe fẹ́ lẹ́nu

àwọn kọ́ aláàdé <laughs> àwọn ọlọ́gbèrè ọlọ́gbàfẹ́ dára yóò wá béèrè ìpè àwọn yàtìmọ́ dára rahmat rabbi ọlọ́wọ́ bá ní sáwọn ọ̀tẹ̀rù yẹn ni wọ́n pín àbúwọ̀ ọlọ́run ọlọ́run bá dá ní láti mọ̀ sáàmì àbẹ́yìn àwọn ọmọ àyè ṣáàtà wọn fi hayá ti dúdú ní ara ọlọ́run bá ní àwọn alápín ọlọ́run Eh, nágbónú ń gbogbo èèyàn lágara gbogbo èèyàn tí wọ́n pé yóò sọ̀dọ̀ lọ́la yóò sọ̀dọ̀ lọ́la ọlọ́run bá ní àwọn wàlà pín ẹni a bá pín fún ní òní ẹni tá a bá pín fún kò ní kí ni kò ní ní yá ó ní kókó fún ọ ni wọ́n sọ fún pé ah, ìgbésí ayé yóò padà dọ́dún ni ẹni tó yíjẹ náà padà fọmọ lọ nǹkan mọ́ ṣé ìmọ̀ lọ nǹkan ṣe wàhálà ni ẹni kò náà kò fi agbára rẹ kó fi yí tara rẹ padà àbójálà tó yẹ lẹ́kẹ̀fà yẹn tí ń júwe ọ̀nà anábàwò yẹn pẹ̀lú ṣíríkù abẹ́lẹ́kọ̀ ẹni kò kò sí àwọn fámìlì ẹ̀dùn náà kó gbẹgbẹ́ bí dà kọ́kọ́ tá rẹ̀ ẹni tí bèrè owó sẹ́ kí ló bèrè owó sẹ́ fún ẹ gbọ́n lọ́wọ́ alágbòdì yìí pé àbá ẹ̀sìnlẹ̀ ló mọ̀ owó ẹni tí bèrè owó sẹ́ yọ́pọ̀ tẹ̀lé àwọn ọmọ pé òun ti sẹ́ni àkáàtì ẹ̀ òun ti lábàtì ó pé ẹ̀ta ẹ̀ ṣe múlẹ̀ ìjọ wà lẹ̀ afẹ́ ẹ̀lẹ́sọ̀ ọlọ́run ti káńsọ̀ ní ilẹ̀ Yorùbá àti dákẹ́ bá àti dákẹ́ <laughs> wọn bàbá bá jẹ́wọ́ bàbá jẹ́ ọlọ́run náà wà á pín ọgbàgbọ́ àdàbàgbọ́ ẹyẹgbọ́ orúkọ́gbọ́ kí ló jẹ́ àlìkànúkọ́ ìdáyé ìdájẹ́ ọlọ́run náà kò sábà ọlọ́run àwọ̀ ọlọ́run pín bẹ́ẹ̀ náà wọ́n ní àwa gbé pẹ́ẹ́lí àdékẹ́ gbé pẹ́ẹ́lí ju ara yìí lọ ẹ̀dá púpọ̀ lọ bẹ́ẹ̀ sára rẹ̀ ẹni tí ó sọ̀rọ̀ yìí ìta ẹ̀ bóòdó ló sí ó ní àwọn àwọn ọlọ́run àwọn ọlọ́run ọ̀rọ̀ fáadà àwọn alágbé ilé gíga àwọn agbégajú ilé lọ sẹ́rí eléyìí náà àdúgbò náà gàjà wọn mí lọ ètò tó wà ń sáà àdúgbò náà gàjà wọn mí lọ àrílọ́wọ̀ ni wọ́n fi ní máa wo òkè má ìsàlẹ̀ ní kọ́ ọmọ ṣe kí ni kọ́ gbádùn ayé rẹ̀. Ah, ayélu fẹ́ni tó bá ní ayọ̀ kan ayélu fẹ́ni tó bá ní consentment wàláhì òdì sí wà nàrà lọ́wọ́ ẹ̀ inú ló sì máa dùn owó òru owó mọ́ ẹ̀ ẹ̀ fọ́jú rò pé èsì lọ sí tuntun báyìí èsì níbi ọdún wo wèrè èsì níbi ọdún ìdí mú àmọ̀dúpẹ́ ah, o yọ̀bọ̀ wa kò sí ìjẹ́ wa rọ̀ kí ló ní nínú ẹgbẹ́ nínú jàmbá consentment wọn náà ní yáyọ ọkàn ọlọ́lá wà láti o ìtọ́lọ̀ bá ti wá pín fún ọmọ ìyá rẹ mọ́nájà sí o mọ́tọ̀rọ̀ kọ́ bàjẹ́ o àtọ́mà ojúkòkòrò tí màá yí dáná ká máa kojú bọ́ tọ́lọ́ fún fáwọn èèyàn tó jù wá lọ ká máa kojú bọ́ kílódé ní kílódé dà kílódé rà kílódé kọ́ kílódé ṣe ká wá kojú bọ́ mí nàdà tó pọ̀ sí ìyàwó ní àárọ̀ kan ní o ojú káńsà lọ àlùfàtàkà tí máa ń pín ní yẹ́lẹ̀yẹ̀lẹ̀ yóò da ọkàn rẹ yóò bọ ọkàn rẹ jẹ́ yóò fi bànújẹ́ sínú ọkàn ẹ ó sùn tì tọ́pàá ti ní kọ̀ńtẹ́nẹ́ǹtì ó sùn tì ó jí lóru òtún sùn máa gbọ́dọ̀ ti yíwò àtọ́mọ́ àlójì ojú jí ọ sùn ẹni tó wọ́n ní yayọ ọkàn wọ́n máa sùn sí máa lára yusuf bùkẹ́ ní yàrá wẹ̀ ní ojú yìí wọ́n ní ìmọ̀ ń bá olówó ìpọ̀lẹ̀mọ̀kìrọ̀ tí sì máa ń bá olòsì ìmọ̀ ń bá olówó ìmọ̀ ń bá olòsì ààrẹ olówó tí ò ní yayọ ọkàn ààrẹ kádíkà tí ò ní yayọ ọkàn anábìnrin láwọn náà ní bùnú ádámà wádìí ya mìíràn ọmọ anábì ádámà tí ò sí kankan lọ́wọ́ ẹ̀ nínú gold sọ pé gold lówó tí wọ́n ń gbà yẹn anábìnrin kò sówó kankan lọ́wọ́ ẹ̀ àhábà àyẹ̀kúnà lọ́wọ́ wàdíyá ní ọlọ́ọ̀bá aláwa ta lọ́rẹ̀ ọgbà ńlá wọ́n wá fún lọ́gbà dá pẹ̀lú góòjì ẹni tí ò ní kàkà ànábì ni tọ́ba débẹ̀ tán gbàdó fi ṣe díẹ̀ ànábì ni àhábà àyẹ̀kúnà lọ́wọ́ wàdíyá ẹni tí ó tó káwọ́ lérí tí ó jòkó lẹ́jọ́ máa ronú yọ́ máa pòṣe yọ́ máa pòṣe bọ́ ẹni ọ̀rọ̀ aláàrẹ lónìí ha ìbáṣì jẹ́rọ olóyìn méjì lọ́lọ́run fún mi ìbáṣì jẹ́rọ olóyìn méjì lọ́lọ́run fún mi kò lè lẹ́dàá jẹ́ tó kò láyé o anábìdán kọ́ mànábì adama tẹ̀lé ni wọ́n mi wàláyìn wàláyìn yẹ́ mọ̀lá afárú ilà tòrọ̀ kò sí ìkàkà tó lè kún ẹnu rẹ̀ àfi yẹ̀pẹ̀ tí wọ́n ń dàbò nígbà tó bá kú yẹ̀pẹ̀ tí kan ní máa tó tí wọ́n tó dọ́bà wọn dọ́bà wọn dọ́bà wọn. <laughs> àmọ́ ní ayé náà wà yìí ọmọ anábì adama anábì tí kò ṣe tó lè tó o ọmọ tó fún un méjì tó wí náà ìbàdí ìdọ̀tọ̀ tí ń bọ̀ yóò tó máa ní ìbátìtì mélòó ìbátìtì mẹ́rin irú àwọn òrùlé burúkú báyìí èèyàn lè balance ìjọba ni èèyàn lè rí gbèsè ayé tó dùn èèyàn lè rí lò kí ìfọmọ́tò yẹn ẹ mọ́ bìnrin wálé láti láti ní oko káde láti ní oko lọ nílẹ̀ ìyá mi ọwọ́ àwọn wá sẹ́kọ̀ọ́ pé jẹnẹrétọ̀ tó wà òṣìṣẹ́ náà ọwọ́ àwọn wálé ọgbẹ́ ìsibí tí wọ́n ti múná lọ́wọ́ ó fi bá àmì sí kí lọ́wọ́ tó mọ́ lẹ́lẹ́ yìí ìbẹ̀rẹ̀ ẹ̀lẹ́ ẹ̀ẹ́dẹ́gbọ́n ti ayé lójijì ni ẹ máa wọ pé wọ́n fẹ́ gba ìsì sára ẹjọ́ tó gba ìsì sára tán ọ̀tọ̀ ní ojú tó máa wí tọ́ba yọkàn sọ̀rí kọ́ àmì síbi tó yẹ lọ́mọ bẹ́ẹ̀ àwọn yẹn ń bẹ ní banana island àwọn yẹn ń bẹ ní lẹ́kì district tí wọ́n àwọn tó bẹ̀rẹ̀ ní olóríire tí wọ́n àwọn tó bẹ̀rẹ̀ àwọn yẹn ń bẹ lamẹ́ríkà àwọn yẹn ń bẹ london tí wọ́n àwọn tó bẹ̀rẹ̀ ní olóríire tí gbogbo ọlọ́run fẹ́ràn ànábì ni wàyàtúbù lọ́rùn àdàmàtà ẹni bá bá tètú bá rárá òní olùkókòrò yìí ọlọ́wọ́ gba tètú bá rẹ̀ o ẹni bá bá tètú bẹ̀rẹ̀ padà kọjọ́ tó ṣe kí ni kọjọ́ tó lọ káṣí káyọ̀ tó bá ìgbésí ayé rẹ̀ jẹ́. àlùfàkìrù ti hajj ti lọ kọ́nà á wọ́n ní ẹ̀rí tálákà òun náà mú káàkiri àtọ́yẹ lọ́wọ́ kan lẹ́nu wọn bá tó wọ́n bù fún wọ́n wọ́n gbogbo tó lọ fún fún tálẹ́kà náà níwọ̀n bá bó ṣe máa yẹ wọ́n ní ọyọ́ ló ti bẹ́ẹ̀ ẹlẹ́ni kọ́lé lẹ́dà ló ṣe wíńdò lẹ́dà ló ṣe lẹ́kùn lẹ́dà ló ṣe rúùfù. ìtọ́lọ̀ fún mu lásìkò yẹn kọyọ ọdún kọ́ máa rántí àwọn tí wọ́n sùn lábẹ́ bíríìjì kọ́ máa rántí àwọn tí wọ́n máa sùn sábẹ́ gátà sẹ́ni bá àwọn yàtọ̀ wọn lọ́dọ̀ wọn lọ́lẹ́ o <laughs> tẹ́lẹ̀ bá ti wọlé tán yóò ṣe lọ́lẹ́ wẹ́ẹ̀ yóò kó sábẹ́ dáta kan yóò sún bẹ́ẹ̀ ó bá ti dà ọ́nà ọ̀nà ọ̀kọ̀ jí yóò ti mú ayé wọ sọ pé kò ní lọ ní ẹ ní ma pé kò ní lédè ń sùn àyè máa yé inú wọn rẹ pẹ́ máa dúpẹ́ ọmọ ìyá mi dúpẹ́ arábìnrin mi dúpẹ́ ọmọ òkè ìjà ó ní inú ilé òdìgbò àwọn àdéhùn ó ní sẹ́nu màmá rẹ̀ dá àwọn gbéra jẹ máa dúpẹ́ mùsùlùmí máa lè ábòrò ẹni tó bá jẹ́ alákàyè pé kò sì gbà bọ́nà torí kò sí tó sẹ́ni lẹ́kùn lẹ́kùn ọ̀la lẹ́kùn ọ̀la lẹ́kùn owó kò sẹ́ni olóṣèlú lẹ́yìn ọ̀nà tọ́lọ́kọ̀ bá yẹ ti ṣe sára wọ́n dààmú dààmú kò ní bẹ̀rẹ̀ lọ ó ní mọ̀yà táyì láwọn ní náà ti nàrà àmọ̀tí fàlà àmọ̀ sí àlọ́ wọn wá ẹni tó bá sílẹ̀ kùn kò sẹ́ni tó ti o owó tí mo ti ọlá rẹ̀ àti owó yẹn ti wá àtìkẹ́ àtàánú wọ́n mọ̀ owó wa káàkiri tó ti mọ̀ sọ́dọ́ ó ti sóhun wọn ní ẹ̀yìn lábẹ́ gbé fún. ìbáṣepẹ́ lẹ́yìn ọdún kan lẹ́kọ̀ọ́ ráyè ẹ̀yìn lẹ́sẹ̀ bá wa ṣe. kò ní ti ṣèkẹ́ sọ́dọ́ nínú ọmọ yọjú ọlọ́run gbé nǹkan bá. òun kò mọ̀ bí ṣe ń sí torí kò ṣe kọ́kọ́ lọ́wọ́ rẹ̀. tọ́wọ́dé sàtúkẹ́tì wọn ni àwọn ọkọ̀ ẹ̀yọ́gbà yá ti nílé ìdánwò ọlọ́run ọba yóò sì kẹrin tó bá wá tilẹ̀ fún ọlà mọ́ fàdáàmù ní sílẹ̀ aláwọ̀ mi báyìí ọlọ́run ọba ní kò sẹ́ni tí ó sì kò sẹ́ni tí ó sì ibẹ̀ ló anabi dawuda o de sọ dolo anabi nadari o de sọ dolo ẹni tí sọ yẹ dolo inna Allaha huwa al-razzaqu fúlùkù wà tìlùbàtì eléyìí gbàgbọ́ gbàgbọ́ tó yanjú sẹ́yìn gbọ́dọ̀ pé ilé wa ju ọlọ́wọ́ ma. wọ́n ní dáadáa yìí wọ́n bá a sáà ti sọ̀rọ̀ gbọ́dọ̀ máa bínú lẹ́yìn ìṣẹ̀ṣẹ̀ wà.

ẹni yóò ní kankan tó lè ṣe ọkọ òjò ọlọ́mọ àkìrí wọ́n ní wọ́n dájọ́ ta àwọn mínàájì kòkòrò kankara ẹni tó lọ́wọ́ fún jùlọ ní mbọ̀ wá ní bá bí ní kára ẹ alọ́ kájọlá street oní kájọlá street ẹ bá lọ́lọ́. <laughs> wọ́n

sọfẹ́ níjà ọlọ́run bí wọ́n ṣe rí yẹ àwọn kan tó bẹ táwọn náà tún fi tẹ̀ náà tọrọ pé kọ́lọ́ kó ṣe àwọn bó ṣe ṣe ìwọ náà sórí ẹni tó ń wo tèmi òun náà tún kéré pẹ̀lú mi. wọ́n ní wọn àwọn àdìbà àkọ́kọ́rọ́ ọmọ bínú aláàrọ̀ síkì kọ́ ọmọ bínú sí ọlọ́run ọba rẹ̀ ọba tí ń bù ebi kíndìnrín tiẹ̀ kíndìnrín tiẹ̀ ṣiṣẹ́ àbí ní fún ṣẹ̀ dáadáa ọ̀tọ̀ títọ̀ yóò mọ́ lọ́dẹ bá bàbá olówó lọ́dẹ bá bàbá olówó bàbá olówó yẹn òun gbé tọ̀ mí sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ lọ́wọ́ ń di ojú tiẹ̀ lọ àmọ́ ọ̀mà máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wàláyà tọ́jú ìlànà máa fi ayé máa wo ohun tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn jíkì ìtọ́lọ̀fún ọjọ́ kó ṣe kí ni jẹ́kó tó ọ mọ́tẹ̀rú báwọn èèyàn mọ́tẹ̀rú báwọn èèyàn wàhálà ilẹ̀ tẹ́tìbà kúlẹ̀ tọ́díkì muharram ilẹ̀ yókè ní ẹ̀yọ́sára mọ́wàá wá èdè ti ṣe àwọn ọ̀nà burúkú láti fi rí ọlá láti rí owó gbogbo ọ̀nà tó bá wù kọ́ gbà ṣé tọ́lọ̀ bá ti ṣe tán ọkùn sẹlọ̀ lè má dáa yẹn dúró ahadun ilẹ̀ amáhùn ìgbà yìí àwọn afọ àti kílódé tọ́jọ́ pé lè ní àrùn yẹn àrùn oníkòkòrò yẹn ó ti wá gbajúmọ̀ lára wa mùsùlùmí àmọ̀rànjú sí inú orin tí ọlọ́run tó sẹ́ni kejì yẹ́nu ilẹ̀ àbájọ lẹ́yìn kò ní wo owó tọ́lọ́run fóun owó tọ́lọ́run fẹ́ni kejì ní ọ̀rọ̀ o yẹ́nu ilẹ̀ àbájọ lẹ́yìn kò ní máa wo sálárì tí ń gbà sálárì kò sálárì ní ọmọ wọ́n yá lóru ilé abẹ́sẹ̀ lẹ́yìn kò ní wo ilé tọ́lọ̀ kọ́kọ́ ilé ilé ní ọmọ ọ̀nàjúmọ́ wọ́n yá lóru ilé abẹ́sẹ̀ lẹ́yìn kò ní wo ìyàwó lọ́wọ́ fún ìyàwó ní ọmọ ọ̀nàjúmọ́ ìgbà tó ní consentment yóò mọ wọ ọkọ ọkọ lágbájá ẹ̀kọ́ lágbájá ní ẹ̀kọ́ lágbájá ó sì dúpẹ́ ìtọ́lọ̀ fún wọ yóò mọ wípé ah, òun lọ yẹ kó wọn fẹ́ arákùnrin yẹn kílódé ti pa arákùnrin yẹn lọ́kọ̀ lọ́sọ̀ nígbà tí òun wọ́kọ gbogbo ìdí wọn sọ ní ọlọ́wọ́ òpin bẹ́ẹ̀ ó lè jẹ́ jẹjọjúmọ́ nílùú ìyàwó rẹ̀ bàbà bí omi kájú wọn lọ bá wà bẹ́ẹ̀ jẹjọjúmọ́ lọ́kọ̀ jẹ ẹni ọba yáyọ ọkàn tó sẹ́tù o ní tí ò rí bẹ́ẹ̀ ni ọmọ rò ẹ̀yọ́ máa yá mi kọ́dà yẹ jẹ́ ní fóònù dánlò ẹlẹ́dẹ́ ọmọ wo fóònù ọmọ làkejì ẹ̀ èyí tó lóun náà dúpẹ́ òun tó tẹ̀ra ayé fóònù sí ọmọ làkejì dá lóru ọmọ gbọ́ọ́rọ́ ọmọ tí ń fa yàrá àwọn abọ́lọ́kọ̀rọ̀ fóònù yẹn ti gbé ènìyàn sọ́lọ́ ọba tẹ́tẹ́ ìwọ́n ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àlìgẹ́ni ẹ̀rí tálíkà ọlọ́run wọ́n ní ibi hajjati ilẹ̀ kọ̀nà wọ́n ní ó ń bùkátà ọmọ yayọ̀ kan àtọ́mọ àbàdà ojú kòkòrò wọ́n ní àdáwò ni o àlìgẹ́ni yóò bí hajjati ilẹ̀ kọ̀nà wọ́n ní bẹ́ẹ̀ olówó náà wọ́n náà bùkátà ọmọ yayọ̀ kan wọ́n wà ń yẹ kúnà ṣáàkìrà ìgbà àrọ́bìhà gbogbo àtọ́ ní èrè ìtàbùà torí kọ́ńtàtì ńlá torówó ńlá kọ̀mọ̀ dúpẹ́ ọmọ tó pẹ̀lú ẹnu pẹ̀lú ọkàn kó sì máa ti sàrà bẹ́ẹ̀ wọ̀sán bẹ̀rẹ̀ ìgbà ọ̀ṣọ́ra gbogbo àti òkú bá wọlé tọ̀ tó lùs wọ́n ní kọ́mọ tuntun ní kówó náà kọ́mọ ti sòrò àsìkò tí ó lè sí àwọn akọ́tù mọ́ wá bá pé kó bà wọ́n lówó kọ́ gbọ́dọ̀ wọn tó bá wọn lọ́wọ́ yàn kò tí tó wọ́n náà tó nítorí wọn náà wá kò tí tó ọ̀tún wọn fún yẹn bẹ́ẹ̀ àwọn olówó yìí ìyáyọ ọkàn ló débẹ̀ tó lóun ti wò pé akọ eh, owó tó wù ní tẹ́lẹ̀ lòun ní nísìnyí alhamdulillah ẹ̀rẹ́ ní òjijì àtàn nínú mẹ́wàá eh, akọ yìí inú rọ́bà dùn èyí ọba wò ní wò pé ah bàbá yẹn tó ní pé kẹjẹ eh, ṣé òní ní trọ́ọ̀sì òun bọ̀ ẹ́rẹ́ ká tiẹ̀ lọ́wọ́ dúpẹ́ àfọ̀bọ̀bọ̀dẹ̀ lọ́lọ́ àfọ̀bọ̀kù yìí ẹlòmí ò rí ìdákẹrẹ ọlọ́run fẹ́lẹ́ fẹ́lẹ́ ìdákẹrẹ tí ìjáde láyé ẹ̀dọ́ ìgbẹ́jẹ́ pé kílọ̀bù ní máa lọ ayò ní máa ta onísùn lóru nígbà padà yá ọ̀padà tó ní sófì pé ó ti paralyze nílọ́pàá àjàmá àìníyàyọ. wọ́n ní bush fi ti jà láti kò ní máa fi jàmbá wọ́n máa tajà ìlú fáwọn èèyàn kó wọlé kó lè bá pọ̀ tọ́lọ́ mọ̀ pé oye kò ní sáláì fún wọn lówó iṣẹ́ wọn fẹ́rí ẹni tí ó bá jẹ́ oye wọ́n yá sáláì tí ń san kò ní two million lọ lóṣù ọwọ́ one ten million àti fáyìn two million yẹn yóò nílà àwọn tó sì ṣe wàhálà tó ti ṣe ìyàwó ni wọ́n yẹn yóò nílà yóò ní iṣẹ́ wọn lóṣù tẹ̀sí kìíní gbogbo ẹni tí bá ń sè yẹ adamọ̀ pé kò ní ìyáyọ wọ́n ní wàlàyé kọlu bìtọ́ yìí zakata amuwaali kò ní fáwọn láti sọ sàkà olórí tó bá ní ìyáyọ kan torí ẹnu wọn bá ìtọ́fẹ́ kò ní owó rẹ̀ ó ti gbà pé ọlọ́mọba aláàlú fún wàlàyé ń dúró ilé amánẹ́wọ̀ fọ́kọ̀ kò ní bá wọ́n ti bẹ lókè kúlẹ̀ yóò ní masurúrú ní ní masilaya wọ́n ní dojoojúmọ́ nínú rẹ̀ wọ́n máa dùn lérí ìdẹ̀rẹ̀ ọlọ́ọ̀tọ́lọ̀ ṣe kéde tọ́lọ̀ ọmọ aláàṣẹ fún un gbogbo ìdẹ̀rẹ̀ tọ́lọ̀ ṣe fún yọmọ jọ lójú yọmọ dúpẹ́. ìyá yọ ọkùnrin ẹ̀yọ́ màyá mi ọjọ́ ọ̀kan nínú àwọn ìwà tí àwọn máa ń lára mùsùlùmí òdòdó tọ́ba tó wáyé ayọ̀ ọkàn fọwájú wọ́n ní kí wá ní àwọn oore àǹfààní tẹ́ni tó bá yáyọ ọkàn ọmọ jẹ ẹni tó bá consensus tó ní consentment alákọ̀ọ́kọ́ sọ ebùn kọ̀dá àti ọkùnriya máa fi túnìyà wọ́n lẹ́ni tó bá ní yáyọ ọkàn wọ́n ní ní ìgbà tó jẹ́ pé ló ní gbogbo tó wà láyé wọ́n lọ́wọ́ fàkírọ́ bá jẹ́ tálíkà tó jẹ́ pé ẹnu wọn bá tí ó jẹ lójúmọ́ nìkan lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ ní tí ó jẹ jọ́kì kò sí lọ́wọ́ ẹ̀ wọ́n tó bá níyà yọ kàn yọ wà láyé dégbà tó jẹ́ gbogbo ráìsì tó wà láyé gbogbo sẹ̀mú tó wà láyé gbogbo ẹran ẹja tó wà láyé òun ló ní. inú rẹ̀ máa dùn bí ẹni tó ní gbogbo nǹkan tó wà láyé nínú ó sì máa dùn. ànábì sọ̀rọ̀ lára sọ́sọ̀rọ̀ ànábì ní wọn ni asùbà àádìnà fèsìrì ẹni bá jí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ tí ò sí èrè eh, eh, eh, tí ò sí wàhálà kò sí ẹgbàwá ẹgbàwá kò sóhun kò sọ́tẹ̀ ó jí sínú ilé rẹ̀ lẹ́ni lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin rẹ̀ balẹ̀ pé inú ilé òun wà yìí mọ̀ á bá fi jẹta jí ó sì wọ ara rẹ̀ ó rí pé kò sí àárẹ̀ kankan tí ń dàwọ́ láàwọn tó fi kéyé ara rẹ̀ dáadáa àlàáfíà èmi àwọn òkú tó yọwọ́ yí dèdè ó jẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nìkan lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ alẹ́ nìkan lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ ká ní lágbègbè ká lẹ́yìn ní one five one thousand five hundred. kàánì mẹ́ma ní ìsàtìlẹ́wò dúnìyà ìhàdá àbìrìhà àdẹ́bí ní ẹni yìí kò sí àyíbájẹ́ ọkàn lẹ́yìn náà àárẹ̀ òde ó tún wá ní tó lè jẹ́ lójúmọ́ àdẹ́bí ní nígbà pé wọ́n ti fún ní gbogbo tó wà ní ayé. ọmọ ya tó gbogbo bá dé èèyàn mọ̀ pé ìdẹ̀rọ ọlọ́wọ́ bá dẹ̀ kọ̀ọ̀kan balẹ̀ tí àárẹ̀ bá dé èèyàn mọ̀ pé àlàáfíà ju owó lọ àwọn tí àárẹ̀ ti ṣe dáadáa ní ọlọ́run ti dá wọn ìpínlẹ̀ rí tí ọba sówó lọ́wọ́ wọn inú rẹ̀ bàjẹ́ adébó lálàáfíà ọmọ tí sọ ọmọ tí o torí gbà

inú lọ́wọ́ máa dùn ní gbogbo ìgbà lẹ́yìn àlùkò náà ata ṣèfà ohun mílẹ̀ lòun mú mi wọlé àṣà nítorí pé ìyá yọ ọkàn ọ jẹ́ oògùn fún àrùn ojúkòkòrò ọ jẹ́ ìwòsàn fún ìbànújẹ́ ọ jẹ́ ìwòsàn fún àyípadà ọkàn ẹni tó bá ń kọjá wọ́n ní ọkàn rọ̀ ọmọ àbàlẹ̀ wọ́n ní torí pé ìyá yọ kàn yín kọ̀ǹtẹ́tímẹ́ǹtì yín yín máa jẹ́ kí nìyọ́ máa dùn ní. gbogbo gbọ́dọ̀ bá ti fọ pátá bá ní ayọ̀ kan ọmọ àdúpẹ́ ló dùnú ọmọ àdúpẹ́ inú rẹ̀ máa dùn. àdébẹ̀ ọmọ Muhammad sallallahu alaihi wasallam àdébẹ̀ ní ọjà áfúlà àdébẹ̀ ní ọmọ ti jèrè ọmọ ti lóore mọ́nà àtìlámà ẹni bá ju ọ̀rọ̀ ẹ̀rẹ́ fọlọ́ òun lọ́mọ tó tó ṣe bẹ́ẹ̀ wọ́n ló ti kọ́ kàfárá tá a ti wá fún ní dèdè oúnjẹ tó lè tó wọ̀pọ̀ náà olóhùn bí mara àdá tọ́lọ̀pọ̀ aláwọ̀ wá fún níyàyọ̀ kan onígbà owó ọ̀dà àtìlà ó ti là kó fi kíní kó níbi ìbànújẹ́ kó níbi wàhálà kó níbi àìrọ́lọ́sùn kó níbi àwọn ilé àwọn arẹ́ burúkú ọ̀fọ̀láhà ẹni bá ti fọ̀rọ̀ ẹ̀lẹ́fọ̀lọ́ àti sọ́dún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ju àwọn kan lọ àwọn kan ó ṣe kíni àwọn kan ó ju wọn náà lọ ọlọ́lọ́wọ́rọ̀ pàdá bá a dọ̀ mú fọwọ́kọ̀ bá a bí bẹ̀rẹ̀ ta ọlọ́run láwọn àgbò bẹ́ẹ̀ bá a ti pín nìyẹn á gbé ìdúrà yìí lọ. mọ́ wàá wọ ẹni tí bẹ lókè ẹni tí bẹ ń sàlẹ̀ nìkan ọmọ kíni kọ́ ọmọ wò ilé ọ̀rọ̀ wá dùn. ẹnìkan tó lọ mẹ́jọ ìwọ́n tó mẹ́rin ọwọ́ fẹ́ràn bá tó jẹ́ lọ́wọ́ inú olóògbé àti olóòrè dùn tí wọ́n tó tó dé pọ̀ a mo b'a nígbà òde làtà ìjọba nígbà tó tó jinlẹ̀ ní o lọ́jọ́ ọmọ kọ́lọ́ ṣe kí ni ọlọ́run kí ọ ẹ̀yọ́ màá yá nínú ẹ̀sìn wa kọ́lá Abu ọ̀kan nínú àwọn akọrin tí wọ́n dá wákà ó ní ìdíyàlẹ́kọ̀ọ́ dá fàlùsímù ha àtẹ́kùn mẹ́ríkà ọlọ́mọ ìyá mi ó ní ìyá yọ kan náà lọ́wọ́ wákàtí lẹ́tọ́jọ́ yìí òun ní tó lè fi ilé ayé gbé wá tètè dún ní máa kọ́ ọmọ ìyá yọ kan ọ́ padà dọba láyé kìí sàwọn ọba láyé lọ́ba o kìí sàwọn bilọ́níà bilọ́níà sì lọ́ba o ẹni dínú rẹ̀ dínú láyé lọ́ba o ẹni tó ní kọ̀ọ̀kan balẹ̀ lọ́ba o ọlọ́dọba. láwọn ọmọ yẹ kún mi ka ilà ara àtúnibájá ní ó dé lára àyà yọ kàn ó rí ìfọ̀kànbalẹ̀ ara àti ìfọ̀kànbalẹ̀ ọkàn ìfọ̀kànbalẹ̀ ara àti tẹ̀mí àdàdó sébù ó ní máa nọ́ọ̀tì àwọn àwọn kárùn náà inú rọ́bà dùn ó ní wọ́n dùn ilà ara kìkì dúnìyà bí na yìí ha ó ní ebi wọ́n ti wo gbogbo àwọn tó wà ayé nínú àwọn tó kó ayé jọ níjọ gbogbo tí wọ́n kó jọ bó ṣe pọ̀ tó yẹn àlèrò àmìnì ha bèbè ìlú kúfin ìwà kẹfẹ́ni padà wá kò ní ayé yẹn pẹ̀lú gbogbo orí yẹn bí ìbájẹ́ pé wọ́n kó pẹ̀lú àtọ́sán tó ṣe nìkan nígbà tí Abíọ́lá lọ sọ́run kí ló mú lọ àtọ́sán tó ṣe sí bàbá bàbá àdínì ìlú orúkọ jọ wọn bàbá wọlé àwọn ọmọ ọmọ ọmọ ọmọ lọ àtọ́sán ìgbà tá a bá gbàgbọ́ lọ́gbọ́n lọ́jọ́ mọ́ aṣọ nígbà tá a wá jẹun ọdún lọ ìgbìlógún lọ́jọ́ mọ́ aṣọ aṣọ wáyé nígbà wà wà aṣọ wáyé nìkan ló mú lọ kí ló wá dé bọ̀ ọmọ àdúgbò ẹlẹ́ni bọ́lọ̀ ṣe fún ọ tọwọ́ ara nú wípé àwọn tó ní ilé àwọn náà padà dálẹ̀ náà nì nígbà tó yẹ yẹ gbogbo àwọn tó ní náà wọn padà ní ní máa wọn padà dàbí wọn tó tó bẹ́ẹ̀ ẹbí dàbá kàdà onísílẹ̀ ayé lọ́wọ́ fẹ́ parí ẹ̀ sí owó tí ayé ọkọ̀ jọba ọmọ ọmọ yẹn ní ilé wọn ní kí ló ní alẹ́ onígbà lábẹ́ àti àti àtòkòtò kan òun ní gbẹ́lẹ́ lọ́rọ̀ ẹnìkan ní ìrìn káàkiri ní ọ̀làbọ̀ tó dàbọ̀ra oníyà ayé ọmọ ọmọ dùn nínú lé ní yọmọ tó bí ọba ẹgbẹ́ láwọn ọmọ tó bí kí ló ní wọ́n ní kílò òun fẹ́ lórí fún òun fẹ́ lórí ní tọ́lọ̀ ọba aláàpín tó sì sí ní tó tó tó ní tó ti pé sọ́ọ̀tì kọjá àti màbúrú ní ìṣẹ̀lẹ̀ àwọn ìjẹ̀dẹ̀ náà ẹni bá ní ayé ọkàn ọlọ́wọ́ fẹ́rẹ̀ torí pé ilé ayé yìí kò ní jọ lójú yóò tẹ̀ra bẹ̀sẹ̀ yóò tara bọ ìbádà bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà fẹ́ràn rẹ̀ tó bá ní ayé ọkàn àwọn tí yàyà máa wò ní máa lọ sí àwọn èèyàn Muhammad sallallahu alaihi wasallam oníyà Muhammad ọlọ́wọ́ ní kí sọ fún ọ wípé iyì olùgbàgbọ́ òdodo àpọ́nlé tọ́wọ́ olùgbàgbọ́ òdodo iye àkọ́lẹ̀ òun náà ní kọ́mọ̀ sí ìyá bùlẹ̀ yìí tọ́wọ́ fẹ́ gbà yìí pátápátá níwájú ọlọ́run kọ́mọ nàró kátó kọ́sùbà vip àdé àwọn vip lọ́dọ̀ ọlọ́run yìí sáràfùlù mọ́fì ibi ọ̀fẹ́ wà láàrin àwọn èèyàn ńlá lọ́dọ̀ ọlọ́run àgbà ọ̀ lérí náfìlà kó tó ti gbé wọn kírun àgbà tó dúnwájú ọlọ́run tó bá ti dúnwájú ọlọ́run kájọ tó ṣùgbà èyí ṣe yàn kékeré ẹni tẹ́ bá lè pé ìdílé lóru dáadáa ẹ má tọ́ o kìí ṣe yàn kékeré o tọ́lọ́lọ́ ti gbẹ́ ní kàdìdì lásìkò yẹn àfẹ́sọ́lọ́ fẹ́ràn àfẹ́sọ́lọ́ fẹ́ fún nìkan àfẹ́sọ́lọ́ fẹ́ protect àfẹ́sọ́lọ́ fẹ́ sọ́jú wòlíì rẹ̀ ọlọ́run wọn bẹ̀rẹ̀ àtàrí ọlọ́run wọn bẹ̀rẹ̀ ẹ̀rí àwọn ẹ̀yọ́ náà ò ní sùn wọ́n máa sọ astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh ọlọ́mọdé àti ọ̀gbẹ́ni àti ọ̀gbẹ́ni ọlọ́mọdé àti ọ̀gbẹ́ni àti ọ̀gbẹ́ni àwọn tó bá ti wo wọ́n fẹ́ túbá tó sì jẹ́ pé òun tó wọn nígbà tó túbá tó àwọn jọ dára ni wọ́n fẹ́ fi yóò ní máa sùn máa sùn máa sùn. wọ́n náà wọ́n fà náà lọ́pàá fúnra rẹ̀. àwọn abẹ́rẹ́ dé tó ó ní wọ́n tó gbé yóò rọrùn fún ọ láti tètè jí àmọ́ tó o bá ń sẹ́lọ̀ lọ́sàn-án yóò nira fún ọ láti jí lò. ló tẹ̀síwájú ó ní wa Yusuf ó ní wa Muhammad ó ní wọ́n rí àpọ́nlé àti ẹ̀yẹ tọ́wọ́ àpọ́mọ èèyàn ìsìnkì náà òwú ánìlá òun náà ní kọ́rọ̀ kú lọ́dọ̀ àwọn èèyàn kọ́mọ̀ máa lọ sí báwọn èèyàn ìwọ bàbá olówó tó ní fámìlì ìta lọ fẹ́ràn jù ẹbí ẹni tí èdè ọlá àpò lọ fẹ́ràn jù yóò lọ àwọn ọmọdé lọ́dọ̀ ẹ̀ níjọ́ tó bá fi ọba yìí wìrìwìrì ló fi gbé bò àǹtí mi sòsì sáwọn ẹlẹ́kùn torí kè é gbére yóò ní yìí àmì ìtọ́jẹ́ pé ọ̀sọ̀ọ̀sọ̀ ẹni àárọ̀ sọ́tọ̀ ìlú báyìí ẹ̀ka sọ́bàtà tí fóònù bá rí ìwọ̀n kan lọ́sọ̀ pé ah, àǹtí mi nígbè yẹn ìbọ́dọ̀ àti nígbè yẹn àbúrò mi nígbè yẹn torí pé bí ṣe máa ń pè náà Ah, ah, àti kéèyàn má pè àti ah, ká mọ́nà yẹn lọ́wọ́ àmọ́ kéèyàn má sọ báárà ti kí ni iṣẹ́ tẹ́tẹ́ bá wọn àwọn olórí ìlú sọ̀rọ̀ pé wọn ò ṣe wá dáadáa àwọn tó fẹ́ dìbò àbí ẹni wọn ò ṣe wá dáadáa àbí wọn ò lè ṣe yí dáadáa tọ́lá wọn sọ yẹ kí wọ́n bá ọkàn wọn sọ̀rọ̀ owó ni wọ́n ń ṣe kí ni ni wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ kò sẹ́ni kankan tó lè bá olórí ìlú sọ̀rọ̀ lẹ́yà kò wá sáà fà tí olórí ìlú lè gbọ́rọ̀ rẹ̀ àgbàfà tó bá ní kọ̀ọ̀nà ara tó bá ní yàyọ̀. àwọn náà sì màgbé gbogbo wà tó ṣe ládàárọ̀ yẹn òun ṣe é bọ́bá ti ṣe tán ọ̀pọ̀dà fún lẹ́tà jáde pípẹ́ ẹ̀tọ́ ọlọ́run jáde pípẹ́ nínú àwọn àwọn kojú gbogbo wà tó ṣe yẹn. yóò wá jáde padà létí rẹ̀ òsì àní àyè tó kò ní lóluwá bí èdè tí wọ́n bá sì wá tara rẹ̀ ló gbégbé tara rẹ̀ bá wá ẹ bá tara yé o ẹ lè dìbò bọ́tọ̀ o bó láti bá àwọn eléré sọ̀rọ̀ tí wọ́n fi bẹ̀rù Ọlọ́run ẹni tó sì lè ṣiṣẹ́ ilé àwọn àbá gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá kó jọ àbí wọn wá pe kọ́ mọ̀ ọwọ́ àti òkúta wọn wá ń bá sọ̀rọ̀ ọwọ́ àti òkúta wọn kò tó bẹ́ẹ̀ kọ́mọ da ojú ọ̀nà kò tó bẹ́ẹ̀ kọ́mọ tó lù ṣiṣẹ́ tòrọ́ bàtà gbogbo bá àná sí jímọ̀ wàhálà ti dé àwọn ẹni wọ́n balẹ̀ gan ẹgbẹ́ má jìyà tó àwọn àtàwọn àbá rẹ̀ àwọn bá sọ yẹn lájọ́ pé ẹni wọ́n balẹ̀ gan ni o kò sí èyí ọ̀la àbá kò sí èyí ọ̀la àbá kò sí èyí ọ̀la àbá ní bá sọ̀rọ̀ sọ̀rọ̀ tẹ̀tẹ̀lẹ̀ jàmọ́ níwájú gbogbo òbí lẹ́tẹ̀ẹ́ náà tẹ́lẹ̀ náà kí ni ẹ̀ẹ́ gbìbìbì ẹjá sọ̀rọ̀ ibi tó lọ́rọ̀ wà ọ̀rọ̀ bí tọ́ kọ́tí sáàpù wá tàbí ọkọ̀ yìí èyí tá àgbájú òní láìsí ti tàbí kíni ó ti tàbí sí ìsìnkú wọn lọ́wọ́ ṣé ìgbà tá àgbà tó tọ́kọ̀ ṣe láwọn ìbí tọ́kọ̀ ṣe fún bí tọ́kọ̀ ò ṣiṣẹ́ tọ́kọ̀ ò bá ṣiṣẹ́ ìyá yọ ọ̀ràn òun náà ni ká máa ṣe kíni ká máa rọrọ̀ kú lọ́dọ̀ àwọn èèyàn rọ́jú mọ́sọ̀ lẹ́lẹ́ yẹ̀yẹ́ ẹni ọba tó wà lọ́wọ́ rẹ̀ mọ́lẹ́ jẹ́ ọ̀fẹ́ sí ìyàwó ó dé wà lọ́wọ́ rẹ̀ títí bá bá ṣe mọ́ mọ́sọ̀ lẹ́lẹ́ lọ́dọ̀ àwọn èèyàn. Ànábì sọ́dọ̀ àti ìsìn ó ní ìsìn àti ìbìtú ni à Ànábì ní ìwọ ọmọ Ànábì Ádámà bí ìwọ Mùsùlùmí gbìyànjú kó pé orí ayé sá mọ́jà yóò jọba lẹ́ni ẹ mọ́jà yé mọ́jà yuhibbuka Allah ọlọ́wọ́ nífẹ̀ẹ́ rẹ̀ báyé bá kéré lọ́kùnrin ẹnu wọn bá dọ́lọ́ fún ọ ó tú ọ ọmọ wa láti ọlọ́wọ́ wa lábẹ́ ọlọ́wọ́ nífẹ̀ẹ́ fẹ́rẹ́ tí ayé bá tó tó bá ní ayọ̀ ọkàn kò sí tí wọ́n lè fún tó lè tó tẹ́yìn bá ti wà nínú ẹni tí ó tẹ́yìn bá ti wà ní tí àárẹ̀ ayẹyẹ ọkàn bá ti ń ṣèyàn èyàn ní láyé ìbá torí kò ní ti sanwó mọ́tò kan tán tó ti máa tún lé mi kò ní ti ìkọ́lé kan tán tó ti máa tún ya pílàtì mi tẹ́lẹ̀ òní ti rọ̀gbọ̀n kan tán tó ti máa tún rà mí torí pé kọ́kọ́ kọ́kọ́ kọ́kọ́ kọ́kọ́ kọ́kọ́ ti máa ń ṣe ẹni tó lójú kòkòrò. Adébí ni wọ́n ṣe àti máa rí náà kájú kó òjijì mẹ́lẹ́wọ̀ èèyàn yóò fi mú àwọn èèyàn fẹ́rẹ̀ o ọbẹ̀ náà wọ́n fẹ́ràn rẹ̀ kájú tó kò tètè bẹ̀lọ́ wọn. mọ̀dá rẹ̀ ní lọ́lé àti àbí ẹ̀jẹ̀ wá gbé mọ́tò lọ́lé epo bọ̀dá bá ní tẹ̀mù ní ọyá bá ń tẹ̀ra mú ọba ń fẹ́rẹ̀ epo sínú mọ́tò. sábà pé ẹgbẹ́ bíi tiwa nílẹ̀ Yorùbá ìwọ náà fẹ́rẹ̀ epo ètò epo bọ̀dá bẹ̀lọ́ rẹ̀ kí ló ṣe tí ọba bí ayọ̀ kan. ẹ̀dá bíi sí fún bọ̀dá ẹgbẹ́ bí náà ọmọ àwọn àgbẹ̀ tẹ̀ mọ́ ní lọ́wọ́ gbà láti wọn ni a ní mo ti dá tèmi nára ọmọ sí ilẹ̀ jẹ wọ́n tó ìta olówó làwọn wọ́n kan lọ́mọ olówó torí pé wọ́n bá fún wọn wọ́n kọ pẹ̀lú ẹ̀yẹ pẹ̀lú àpọ́nlé pẹ̀lú yìí yóò tún wá pọ̀ ju àwọn tó tọrọ bára lọ. ọlọ́mọ sọ wà lọ́wọ́ wa. àlùkò yẹ́sùrù lọ́wọ́ wẹ̀yẹ̀dínú lọ́wọ́ ní pọ̀lì wọ́n ní yọ máa dúpẹ́ tọ́láìsì dúpẹ́ orí rẹ̀ ọmọ pọ̀ sí ọlọ́run yọ máa sàádọ́ dàrẹ́kìlì yọ máa darí àwọn èèyàn lọ́dọ̀ rẹ̀ nígbà tọ́lọ́wọ́ darí ní ọkàn tòun lọ́dọ̀ àwọn èèyàn máa kọ́dọ̀ ọlọ́run fẹ́ darí lọ ọlọ́run wa máa sílẹ̀ fún yọ máa ráwọn èèyàn sí nítorí àpọ́nlé ẹwà tó àtàlẹ́ aláwọ̀ tó fi ní sí halálíkà àni haramika ọlọ́run ṣe yóò tó mi o alẹ́ àtijọ́ bá fún mi jẹ́ kájú kò ní haram wà á kí ni níbi fọ́tìlìkà á mọ̀ sí wàkà rọ̀mílẹ̀ rẹ̀ ni pé ìwọ́de kan ní ma tẹ́wọ́ sí ọ̀dọ̀ rẹ̀ kan ní ma ti béèrè rọ̀mílẹ̀ rẹ̀ bẹ̀ kì í jíba rẹ̀ bẹ̀ ilé ní kan sí pèsè dàpọ̀ nàmi lọ́wọ́ lẹ́yìn wọ́lọ́ sọ̀rọ̀ mi dàbẹ́ sọ̀rọ̀ mi dàbẹ́ ẹ má sàdúrà yẹn tẹ́ ìbá jẹ gbèsè tẹ́ ìbá jẹ gbèsè tọ́ bá ṣe kiri tọ́ bá tó òkè òkè olúmọ ọlọ́wọ́ bá tán aláwọ̀ tó fi ní bí halalika an haramika wa ajinimi bí fọdìlíkà amọ̀ntiwata sínú àdáàdé fún mi kó lé níbi nà sí haram wọ́n wá ní máa tọrọ kankan lọ́dẹ̀ ẹ̀dá kan àbí lọ́dẹ̀ wọ́ lọ́dẹ̀ kan kọ́lọ́ àti ṣẹ́ṣẹ́ ọ̀rọ̀ ẹni anábìnrin yá abá òrẹ́ra anábìnrin wọ abó òrẹ́ra kún wádàá lọ́dí aláwọ̀ ànàmù kún wádàá jẹ́ alátàjẹ́ tẹ́kùn àbájá náà wọ́lọ́ ọlọ́wọ́ bá ti jùlọ alátàjẹ́ wọ́n bá ti bá wọlé ẹni tó onírànjú ṣiṣẹ́ lómi ọ̀rọ̀ ayé ti lọ ó sì pláàni ìgbésí ayé rẹ̀ lérí owó tó ń ṣe tó ń rí ẹran onígílẹ̀ dùn bá fi ẹ̀rọ lálẹ́jà àwọn bèkẹ́ mẹ́tẹ́ ti pé wọn kó lọ́wọ́ wọn níta fún un. bàtà nígírè ìdásọ́ nígírè ilé kíkọ́ ilé gbígbé ilé gbígbà gbogbo ẹ̀ ló ní gírèjì o má gbàdé tó kọjá sálárì rẹ o ìpín ẹ ìfúnjọ àpàdà máa ro ah, tọ́ọ̀bá wá ní kọ́ má fi obìnrin sípà rẹ̀ ní ká wọ́n fún wọn ní bàbá tó wọn ti yá tó mílíọ̀nù àníwọ̀n ó dẹ̀ sọ fún wọn pé tó lè oníbẹ̀ wọ́n tó fi kẹ̀kẹ́ làtẹ̀ wọ́n tẹ̀sọ̀ fún wọn tẹ̀sọ̀ fún wáyé pé ẹni tí ń kú kẹ̀kẹ́ làtẹ̀ kò níwà jẹ́ náà gbogbo tẹ́ ìbá fẹ́ ṣe kéèyàn ọmọ sí pẹ̀lú ìyá yọ̀ọ̀kan tí tó bá ti fi dáwọ́ ní sí padà ọ̀ka ọ̀padà nílé ìyá yọ̀ọ̀kan sí mọ́ anẹ́fẹ̀ẹ́ àbúrò rẹ̀ rà wọ̀kún kọ́ni àmọ́ yá yọ̀ọ̀kan tẹ́kùn aṣ lójoojúmọ́ lọ́mọ tó pẹ́ lójoojúmọ́ lọ́mọ tó pẹ́ táwọn ọmọ pé kí lọ́lọ́sùn ṣe fọ́dún òfin dúpẹ́ náà aláfọ́dúnlẹ̀ yẹn rí náà ọlọ́sùn báyìí ọlọ́sùn báyìí ọlọ́sùn báyìí ọlọ́sùn báyìí ọlọ́sùn báyìí ọlọ́run fún ní liver ọlọ́run fún ní kidney ọlọ́run fún ní àwọn ọlọ́run fún ní kidney ẹ̀wù dóhùn ká ìwọ ni ẹ̀ ní diabetes òun òun ní stroke òun ní cancer òun ní ulcer ẹ̀wọ̀n tí ń kà nígbà ọ̀pọ̀lọ́ ìdọ́lọ̀ ti fún yẹ ọ̀tẹ̀ lọ́rùn adẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wasallam adẹ́kọ̀ọ́ fún Abu Hurairah bẹ́ẹ̀ wọ́n torí pé ó kéré ẹni tí ó bá dẹ́kọ̀ kòrò ó kéré lásìkò tó bá fi dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn ìdúpẹ́ yọ máa rí ara rẹ̀ ní gbogbo gbà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ wọ́n sà sí bẹ́ẹ̀ tó bàbá dàrẹ́ jẹ́ lójoojúmọ́ yóò bàbá dúdẹ́ yóò mọ̀ bínú lórí kádàrà lọ yóò mọ̀ bínú sọ́lọ́ mọ̀ tọkọ kádàrà náà kí náà padà gbẹ̀yìn ewé ìjọba ìjọba ọlọ́wọ́ padà àlàáfẹ́ ọlọ́mọṣà sọ wọn bẹ́ẹ̀ láì tààrọ̀ lóde sọ́kùtìlá bẹ́ẹ̀ bá yá yọ ọkàn ọlọ́wọ́ bínú sùn yàn anabi mama rọ́ọ̀dì yá kọ́lá rídọ̀ ẹni bá yọ ní sọ́lọ́mù fún inú ọlọ́run ti máa dùn sí wọ́n máa ń sákọ́ ẹni bá bínú lórí ọlọ́run fún fọlẹ̀ òṣù ọlọ́run ti máa bínú sí. ìgbé àwọn òdúpẹ́ ọ̀wẹ̀ yìí kó wọ àbùkẹ́rì ó kẹta ní mú sí sọ̀rọ̀ ẹ̀ mo ti gbẹ́sẹ̀ lọ́wọ́ rẹ̀ láti tó gbọ́n èyí ní fàgbé ìlú yìí wo òní náà ni òdúpẹ́ eléyìí òní náà ni ọ̀kan náà ẹni rẹ̀ gbé àwọn bí wọ́n ní kí ni tínú ló dùn bàbá yìí afọ́jú ni ó ní tó ń bè lọ́wọ́ lọ́wọ́ kọ́dà kọ́ lọ́wọ́ fún kótó àpàdà lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà ti kọ́ da ìrìnà wọn padà òun fẹ́ rí ìyàwó àtàwọn ọmọ òun bí wọ́n ṣe rí òun kàn sí ìyàwó òun bí wọ́n ní ọ̀dá wọn mọ̀ kó o kàn ní wọn báyìí kọ́dà fọ́ ojú yẹn padà ojú tí wọn dúpẹ́ afọ́jú àtòrú àtọ̀sán rẹ̀ òkùnkùn gbogbo ẹ̀ ah, ah, ọmọ ìyá máa ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn ìyẹn tó sẹ́nu ọlọ́ta ọ̀sán lórí ojú ọ̀tún ojú òsì one million two million more than that ẹ̀já máa dúpẹ́ o ẹ̀já máa dúpẹ́ o kọ́lọ́mù sàgbọ́pọ̀ ẹni kọ̀ọ̀kan wa àdébìlẹ̀ tí wọ́n ti bínú sí kádàrá àyàmá rẹ̀ ní bínú sọ́lọ́ ọlọ́run ọ̀wá bínú má bínú béèrè àdékù ní torí tó bá dúpẹ́ àtàdékún wọn wá dúpẹ́ ọlọ́wọ́ ní ayé ṣàkàtò tẹ́ bá dúpẹ́ láàbí ìdàdàkùn ìmàlẹ̀ ikún lóore ìmàsàlékún fún yín ẹlẹ́kẹ̀ẹ́fà alùpàdùnmù làyà ìṣòdò wọ́n ní inú orí tọ́lọ́wọ́ ṣe fún ẹni tó bá ní kọ̀ǹtẹ́tẹ́mẹ́tì ní pé kò ní máa lára kò sí ibi ọ̀rẹ́ rẹ̀ ti dà nínú orin ayé yóò ní ọlọ́pàá bá kàlá òfin ní òòrùn wọ́n ṣe ń wí tọ́jú ọlọ́run ojú pẹ̀lú ìgbẹ́ náà o nítorí sì níyì kò tó dáka nínú ọgọ́rùn-ún tọ̀rẹ́ rẹ̀ adágún pẹ̀lú ìgbẹ́ náà o nítorí pé ètò ọlọ́run ẹnìkan gbọ́dọ̀ máa fọ́ọ̀tì ẹ̀ ntọ́lọ́mọ pín èyí gbọ́dọ̀ sọ fọ́lọ́wọ́ pín èyí tó fún ọyẹ màdúgbẹ́ wọ́n lè yòó ní dára anabiwa muhammad sallallahu alaihi wasallam anabi ni ìyá wàlẹ hasada anabi ni ọdọ wọ̀nyí kẹlẹ pẹ̀lú kẹbà lára kẹbà lára àwọn tó yín lọ fẹyìn náà hasada alákùnrin hasada ìlara kama sọ̀rọ̀ lọ́rọ̀ láyé dá ẹtọ lọ fún ti ọlọ kọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó wọ́n ní ọ̀rọ̀ tó sọ yẹn ìlara tó ṣe yẹn yọ́ máa bàtẹ́ rẹ̀ jẹ́ yọ́ máa jẹsẹ̀ rẹ̀ rẹ̀ kàmá takolo náà àtọ̀bà ẹgẹ́ bí iná tó máa jẹ ìṣẹ́pẹ́ yìí ẹlòmíì ọ̀làwọ̀ ìmọ̀ nínú bàjẹ́ ẹ gbogbo àwọn ẹ̀yẹ ti lọ wọ́n ti fi dí ìlara ẹlòmíì á lọ́gbọ̀n sínú bàjẹ́ mọ́ ẹlòmíì fi sí ìdélóró yẹn lónìí ìdí máa ń sàánú èèyàn tí èèyàn máa ń fi níyàyọ ọkàn tó yẹ fi lára àánú ọlọ́ọ̀ni o ìdí èdè kéèyàn lára oníkéèyàn níyàyọ ọkàn ọwọ́ tó níyàyọ ọkàn tó lọ fẹ́ lára wọn. lẹ́yìn náà wọ́n ní láyé ìdèlú náírà wọn fi tọ̀sọ̀ wúlì ẹni tó bá níyàyọ ọkàn kò ní sọ bá àṣìṣe lẹ́kọ̀ọ́ tó sọ alọ́ ìwọ̀nà anábìrì mọ́ sàádà náà sàtàkùrà anábìrì mọ́ sàádà náà sàwádà mọ́ sàtàkùrà anábìrì ẹni tí máa ń kí owó tiẹ̀ kó lè bá a pọ̀ sí kò ṣiṣẹ́ mọ́ kó wọn kà máa sẹ́ẹ̀dì àkáǹtì ni yọ pọ̀rọ̀ lọ́lá ó transfer wìlì <laughs> àwọn ọlọ́lá yọ pọ̀rọ̀ náà ó tó transfer o <laughs> bọ́ bá pàtẹ́ ẹ̀dá ló tó mẹ́lòmí tó tó parọ́ fún tó tó lọ́dọ̀ ló parọ́ fún wọ́n kó yẹn jọ wọ́n á ní sẹ́ẹ̀ tí ṣe kò níṣẹ́ <laughs> anábìrin wẹ̀ tọrọ rẹ̀ bá ti rí bẹ́ẹ̀ fàyè nàmà yẹn ti àdùn jáfọ́ra anábìrin ti béèrè yẹn iná ní béèrè gbogbo owó nígbà yẹn wọ́n bá ti pọ̀ síbẹ̀ náà ní iná ó ti gbóná sí anábìrin yóò wọ̀ náà lọ fàyè sàkélélá tọ́wọ́ wù wọ́ra béèrè díẹ̀ àwọn yóò di sẹ́kẹ́tẹ́ tọ́wọ́ sì wù kó béèrè púpọ̀ tọ́wọ́ béèrè díẹ̀ yóò jóná díẹ̀ tọ́wọ́ béèrè púpọ̀ yóò jóná púpọ̀ òun náà ti kọ́ wájú ọba ti kò sí nínú kéde nínú ná ẹni tó bá sọ bára di iṣẹ́ àbúrò ní mazala ìyẹ́pẹ́rẹ́ kéèyàn má ní iṣẹ́ lẹ́yìn kan máa tọrọ bára bọ́bá ní owó yóò tún tọrọ bí ọba ẹni tí ó tọrọ ọmọ lọ́wọ́ ẹ̀ yóò padà wá dolè torí kò lè ṣiṣẹ́ kankan mọ́ torí pípọ̀ ní rí lẹ́lẹ̀ torí ní gbogbo àwọn tí abánisòro wọn ò ní ká máa lọ bá àwọn èèyàn tí wọ́n ràn lọ́wọ́ àmọ́ tó bá ti gbàrà lọ́wọ́ tán ní mọ́sálásí mọ́tò tí a jọ ọmọ kọ́ máa bá lè mọ́mọ́ dédé lọ́wọ́ ẹ̀rànwọ́lọ́wọ́ ẹ̀rànwọ́lọ́wọ́ wọ́n tó lé ẹni tó bá wá ní ìyàyọ ọkàn yìí àwọn àlùfáà ní pẹ̀lú ìyọ̀dá àti ọlọ́wọ́ bá ọlọ́wọ́ tó àjọ lè fi àrùn kọ́ máa ti ní kọ́ máa tọrọ bára ọlọ́run wa máa sáà ìlà ọlọ́run ti bá bèèrè lọ́wọ́ yín fádà tẹ́tẹ́ ìyẹn ẹni tí ọ̀sán bá wà di ìṣẹ́ àwọn tí wọ́n ẹ̀sìláàmù gbà wá láàyè ká máa fún ní gbogbo ìgbà òun náà làwọn tí wọ́n lè ṣiṣẹ́ mọ́ gẹ́gẹ́ bí ẹ̀yà ẹ̀yà ẹ̀yà dáàbí ṣiṣẹ́ ọlọ́gbìgbà kéde gbogbo àwọn ọmọdé ò lè ṣiṣẹ́ o kéde gbogbo àwọn ọmọdé ò lè ṣiṣẹ́ o àmẹ́sẹ̀ wá bá ti mọ̀ pé bó ṣe wà yìí láàrin ìṣẹ́jú mẹ́ta àdúgbò ṣubú àwọn náà máa bọ́ tó tó jáde láyé torí pé kò lè ṣiṣẹ́ mọ́ èyí tó bá jẹ́ àkọ́jú ló lè ṣiṣẹ́ ẹ lọ kọ̀ fọ́tà fún ẹgbẹ́ yẹn yóò máa ṣiṣẹ́ pẹ̀lú àgbà tó ń sọ̀rọ̀ tòun kó ṣe fọ́jú èyí tó bá jẹ́ àkọ́jú òun nílà ẹgbẹ́ tó kù fún kẹ́kẹ́rọ́ra àwọn ilé ìjọba tó ń sọ bàtà ẹ bá wọ́n wọ́n wọ́n kọ́mọ́ tó bàtà yóò tó kọ́lé dáadáa yóò mọ̀ sọ bàtà. èyí tó bá dìbò pé báárà ní ṣe ó sì láǹfààní àti ṣiṣẹ́ mọ́kùn lówó tẹ mọ́kùn lówó ẹ̀rọ lọ́wọ́ ló ṣe wọ ọjọ́ ni èyàn fọ ọwọ́ ra mọ́tò rẹ̀ ó ní bàbá tẹ̀sán mọ́lẹ̀ ṣe kọjá ọwọ́ ẹ̀yẹ̀ yìí bọ́ọ̀lù ẹ̀ẹ́dà bẹ́ẹ̀ ta ọ̀sán ìjọ tó ti mọ̀ bí ó

tó bá ti di sátọ̀tì yìí máa sẹ́ni tuntun tààrà ọ̀sẹ̀ tó bá fún mọ́lẹ́bí fẹ́ẹ́tà bá fún lórí ọ̀padà náà tí o bá tó lóbi jẹun kó tó parí iṣẹ́ tí o bá wá fi jẹun àdúgbò ọmọ akọ wọn lọ́wọ́ ṣiṣẹ́ yẹ irú kan báyìí ìyẹn lè jọ àwọn lọ́wọ́ ẹlòmíì ni wọ́n sì ní ọ̀la ìwé tó fẹ́ràn lọ́wọ́ kò rí kọ́lọ́mù alákòóso àná wa tó alàtìbáwò àlùmọ́yìnà alàtàṣìlì kọ́nà wọ́n làwọn kan òní máa ràn lọ́wọ́ pé ìmọ̀ kí ní yàyọ̀ kan yàyọ̀ kan ọjọ́ ti mẹ́dísìn tàbẹ́lò fún oògùn ojú kòkòrò tí ayọ̀wò òfin ní bàjẹ́ wọ́n rárá kọ́kọ́ nínú àwọn ọmọdé wọn lọ́wọ́ àlèyé mọ́nà bí àná lórí kọ́ ọkọ̀ dà lọ́wọ́ mọ̀tòbó nígbà wọ́n ta àdà kágbà pé adásìkí orí ayé kádàrá ni o. kò sọ́gbọ́n tó fẹ́ dá òun ní jẹ́jú tọ́lọ̀ bá kọ́ fún ọ lọ òun ní dájú tọ́lọ̀ bá kọ́ fún ọ lọ òun ní wọ ju tọ́lọ̀ bá kọ́ fún ọ lọ òun ní gun ju tọ́lọ̀ bá kọ́ fún ọ lọ. tí o bá ti mọ̀ bẹ́ẹ̀ wà á níyà yọ̀ kan tó sì mọ̀ kọ́lọ́wọ́ aláwọ̀ tí wọ́n máa ń wá gbàdúrà wa ẹlẹ́ẹ̀kejì àlẹ́lẹ́ òbí àti àtúndì yá ilẹ̀ àtàwà ìdí máa ráyà lọ́wọ́ lórí ìyá ọkọ̀ náà ti pé gbogbo àwọn tó ní fọ́pọ̀ rẹ̀ pẹ́tẹ́ yìí tó bá padà wáyá wọ́n wá wù àbí wọ́n wá ní ilé ayé náà padà parí àbí ọlọ́mọ ah, olúgbẹ́ rẹ̀ torí gbogbo tí bẹ́ẹ̀ lọ́wọ́ kálukú fi ń ṣe fáà tó bá dẹ́rù bẹ́ẹ̀ ọmọ ayáyọ ọkàn lẹ́yìn náà ó gbà gbogbo àwọn ìdẹ̀ra ayé pátá yọ padà tán yọ padà wá ku tààjù bí àtìkìyà múlẹ̀ àtìkìlì dàmà àtìkò àtìkà àti sàrà àtàwẹ̀. ìjọsẹ̀ wọlé bá ti yá tó fàdà ìjọsẹ̀ kò yẹ gbogbo yòókù sẹ́kù mọ́ ilé ti lọ ìyàwó ti lọ ọmọ ti lọ ẹ̀ẹ́dúkẹ́ ó ti lọ gbogbo ti tán yọ wà kẹ́sì. kí ló dé wọ̀ fún ojú tẹ́sì yẹn tó fi jẹ́ pé owó lọ́wọ́ lọ́wọ́ ọwọ́ àbúrò wọn bẹ àbúrò rẹ ti yín ó ti di mílíọ̀nìyà ó ti kọ́ lé epo kí n tẹ pẹ̀lú ẹ̀ kọ́ ọwọ́ sí lé epo kọ́ ọwọ́ sí lé epo kọ́ ọwọ́ sí lé epo kọ́ ọwọ́ sí mọ́tò rẹ kọ́ ọ̀sán lọ́wọ́ kọ́ ọwọ́ jẹ lọ kó tó ní sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ ọwọ́ ní ìdí débẹ̀ tí ọba wa bá ti lọ́dọ̀ rẹ̀ ọgbàgbọ́ ọgbọ́lọ́gbọ́ lẹ́yìn àgbèlè láwọn àdáhàní àlùmọ̀tẹ́lì ìdí máa jẹ́jẹ́ ìrìn àyọ̀ kan náà ti gbé kéèyàn wo àwọn ẹ̀dá ọlọ́ọ̀tọ́lọ́ọ̀bà aláàrán àdéhìmà àwọn aláàrán ẹlẹ́jọ́ pípẹ́ àwọn tó ń bẹ nínú ẹ̀wọ̀n àwọn tí wọ́n ti ya wèrè àtàwọn ẹ̀dá ọlọ́ọ̀bà tí ọlọ́ọ̀bà aláàtúnṣe tó dìde rẹ̀ bá a ṣe wà bí dájú ẹ̀kí ló dé wò dúpẹ́ lẹ́ni jẹ kọjá yọ ọkùnrin pé mo dúpẹ́ tọ́lọ́wọ́ ṣe ní wèrè wèrè ọkùnrin wà wèrè obìnrin wà alọ́lùkọ́ta ti ṣe wà síbẹ̀ ilẹ̀ Yorùbá mi ìfẹ́ dàpọ̀ lù náà kò sí ó dájà ní káàkiri wèrè kò sí ṣẹ́yìn dájà ní káàkiri wèrè mo fẹ́ wà nínú mọ́tò fún ní ẹ̀fà dúpẹ́ ọmọ dúpẹ́ tọ́lọ́wọ́ fún ọlá yàyà ọ̀kadà púpọ̀ o lẹ́yìn náà ká mọ̀ wo àwọn tí wọ́n wà ní ìsàlẹ̀ ká mọ̀ wo àwọn tó wà lókè anábẹ́ni wọ́n lòrò ìlàmọ́níwọ̀ àtìpádà mi fún àwọn tí ò tó yín kẹ́ máa wò wọ́n lábẹ́ lòrò ìlàmọ́níwọ̀ ọkọ̀ọ̀kan ẹ mọ̀ wà wọn tó jù yín lọ ẹ lè máa dúpẹ́ ẹ lè ní yàyà ọkàn ọkàn yóò lè bàjẹ́ inú yóò máa dùn inú yóò máa dùn nípa onáṣẹ́gbẹ́ tàbí ipe wọn bá ti kó lọ wọn bá ti pọ̀ sí bẹ́ẹ̀ náà ni ó ti pẹ́ sí iná wọn bá ti ṣe ìṣòro lọ ẹni tí ò ní kankan lẹ́yìn owó oṣù rẹ̀ ìṣòro tí ò ní pẹ́ bọ̀dẹ́ tó ní kọ́mìnì láìpẹ́ ó ní fásitì láìpẹ́ ọlọ́jà ṣọ́ọ̀bù láìpẹ́ yóò ṣe ìṣòro gbogbo ẹ̀ yóò ṣe ìṣòro wọ́n máa ń rà ah! wọ́n kọ́ sí ìjọba kéèyàn bá ṣe ìṣòro ìyá fẹ́ jẹ̀yàn ni o ẹni wọn bá dé kó wá sírò òkú ṣe láyé wọn fẹ́ jẹ́ yà bọ́ọ̀lù ọ̀gá sírò rẹ̀ tó ti ṣòfin níbi yà níbi bẹ́ẹ̀ nípa rí àlèkèlè ha ó kìtìrò ha ọmọ wa béèrè lọ́wọ́ ọlọ́wọ́ ọmọ sàdúrà lérí ìyáyọ ọkàn tó ọlọ́wọ́ ọba òkun mi ní ìyáyọ ọkàn ọlọ́wọ́ mi ní ìyáyọ ọkàn ọlọ́wọ́ mi ní ìyáyọ ọkàn tó ọba ń sàdúrà ìyáyọ ọkàn ọlọ́wọ́ padà sí kíní ọlọ́wọ́ padà fún ọ nínú àwọn àdúrà tó ń bá ń ṣe aláwọ̀ ẹni ní àṣà alùpàlùdà wọ̀túkọ́ wọ́n اللهم إني أبوي اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى ìtumẹ̀ ọlọ́run ń béèrè lọ́wọ́ rẹ̀ ń béèrè káyà mọ́sàtà dárí mi mo wá wá béèrè kó fún mi níbẹ̀rù rẹ kí n má bẹ̀rù rẹ torí ẹ̀sìn kan láti bọ̀ dárí àti ìbẹ̀rù bẹ̀rù ọlọ àlìjẹ́nà yẹn kò ní wọ bẹ̀rù àti bẹ̀rù ọlọ ilé ayé yìí gan èyàn ní rábà yọ àbẹ̀rẹ̀ ní bẹ̀rù ọlọ ọmọ yẹn tẹ́kì láì jáde ọmọ fàràjà wọ̀là àbáàbà wá fún mi ní ìrọ́jú mọ́sẹ̀ ní lórí kòkòrò wọ̀là gíná gíná dáfs mọ́sẹ̀ fún mi ní ìyáyọ̀ kan tọ́jú fún gbogbo bá ṣe fún mi yọ tẹ̀mí lọ́rùn oye yìí ní tẹlọrọ pẹ̀lú ẹ inú mi ọmọ dùn yìí máa dúpẹ́ yìí máa fi ṣe ayé rọrùn yìí máa rọrùn sí. kọlọwọlá àti àtẹgbára rẹ níta béèrè kọlọmọsọ àfẹnẹ kọkàn wa kó ṣe wá lórí rere ojú kòkòrò tàmá tàmá tí ń ba tèèyàn jẹ yóò sọ yẹn dọ̀tà ọlọ́run kọlọmọsọ àyọkù lẹ́nu wa ìyá yọ ọkọ̀ déyìn gbélé ayé ọlọ́mọdé àfẹ́ nípa ọ̀kan wa kọ́lá sọ wà lọ́mọ àlùjánnà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa alaykum wa rahmatullahi wa barakatuh. الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم